بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد afi ẹyìn fún Allah afi ọpẹ́ fún atọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa anabi wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀. à ń bẹ Allah ọba alágbára ọba aláàánú kó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa ọba oníkẹ́ kó kẹ́ ẹnìkọ̀ọ̀kan wa ọba aláforíjì ni kó ṣe àforíjì ẹ̀ṣẹ̀ fún wa. mo kí wa káàbọ̀ sórí ìkànnì wa Taalim TV mo sì kí wa káàbọ̀ sórí ètò wa ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni kí Allah kókó wa yọ alẹ́ òní ni alẹ́ Sunday alẹ́ yaumul ahad déètì òní ni twenty two oṣù kejìlá ọdún fourteen forty two twenty two twelve fourteen forty two ní alẹ́ òní insha allah ìbéèrè kan ni a fẹ́ fọ èsì rẹ̀ oníbéèrè ó béèrè béèrè kan ẹ jẹ́ ká gbọ́ bó ṣe béèrè. láti ìṣòro obìnrin bẹ́ẹ̀ la nínú ìbúyẹ ló fẹ́ máa ń ṣe náà ni pé obìnrin bá kú tèmi tòun wọn ọkọ pírètì ọmọdé síwájú ká tó fi ká tó kírun sí obìnrin bẹ́ẹ̀ la ní sẹ́yìn tèmi tèmi wá kú. oníbèrè yìí kò gbé ohùn sókè kò gbé ohùn sókè. ohun tó bere ni pé kí ni ìdájọ́ tó rọ̀ mọ́ ìṣẹ̀lẹ̀ yìí kan ó ṣe zìnà ó ṣe zìnà zìnà yìí ó di oyún síwájú oyún ẹ̀sìn mà rèé kò ṣe mẹ́ni kò ṣe méjì ó gbé ìwọ jẹ ìwọ tó gbé jẹ yìí ó fẹ́ fi ṣẹ́ oyún ni ó fẹ́ fi ṣẹ́ oyún rabaraba oògùn tó gbé jẹ ọ yọrí sí ikú rẹ̀ obìnrin kan o ó ṣe sìnà sìnà di oyún kójúmọ́ bá a tì í pé a lágbájá níbo lo ti rí oyún he. ọlọ́rẹ̀ lo oògùn tí ó fi ṣẹ́ oyún náà. nípasẹ̀ bẹ́ẹ̀ ẹ̀mí rẹ̀ bọ́ oníbèrè wa ń béèrè pé kí ni ìdájọ́ tí ẹ̀sìn gbé kalẹ̀ fúnrú ẹni yẹn ṣé a máa kírun sí lára bákan náà ọlẹ̀ inú rẹ̀ ó ní òun gbọ́ pé ní àwọn ìlú kan bóyá ilẹ̀ Yorùbá ló ń rìfà sí wípé wọ́n kọ́kọ́ máa yọ oyún yẹn pé wọn ò ní sin wọn ò ní sin obìnrin yẹn pẹ̀lú oyún pé wọ́n máa yọ ọlẹ̀ yẹn jáde kúrò lára rẹ̀ kí wọ́n tó sin ó dàbẹ̀ ni pé mo ti gbọ́ ohun tó jẹ mọ́ bẹ́ẹ̀ rí nínú ìgbàgbọ́ ìgbàgbọ́ Yorùbá pé tí wọ́n bá sin obìnrin toyúntoyún ó máa ṣokùnfà àkúfà fún àwọn ará ibẹ̀ wọ́n á máa kú tẹ̀léra wọn wọ́n á wọ́kú. mo lérò pé a ti gbọ́ ìbéèrè tó ní béèrè béèrè ok gbogbo ẹ̀yin tí ẹ kúndùn zìnà tí ẹ lè má ṣe zìnà yálà ọlọ́mọge ni ọ́ ni yálà abilékọ ni ọ́ ni tó tún yan àlè wá tẹ́tí gbọ́ ìdájọ́ ara rẹ̀. wa tẹ́tí gbọ́ ìdájọ́ ara rẹ. sọ ọmọ wípé àyà kan wà nínú Qur'an tó sọ pé ẹ má sùn má zìnà torí pé ọ̀nà aburú ni ìbàjẹ́ ni ọ̀nà aburú sì ni lára ìdí tó fi jẹ́ ọ̀nà aburú òun náà ni pé nígbà míì ẹni tó bá lọ ṣe zìnà tí zìnà di oyún yóò fẹ́ ṣẹ̀ yóò fẹ́ ṣẹ̀ aburú yóò wá ṣẹlẹ̀ sí kí ni ìdájọ́ ẹ̀sìn lórí ẹni tó ṣẹ́yún sìnà? tó sì gbàbẹ̀ lọ àlìkìyàmà àti pé ṣé a lè kírun sírú ẹni bẹ́ẹ̀ lára ìbéèrè tó ní béèrè béèrè nìyẹn o kí a jẹ́ kí a lè fọ èsì rẹ̀ dáadáa. náà ṣe rí oyún ṣíṣẹ́. oyún ṣíṣẹ́ ìtàn oyún ṣíṣẹ́ ó jẹ́ ìṣẹ̀lẹ̀ òde òní ó jẹ́ ìṣẹ̀lẹ̀ òde òní ní àsìkò ànábì sallallahu alayhi wa sallam. wọn kì í ṣẹ́ oyún wọn kì í ṣẹ́ oyún ṣùgbọ́n ohun tí máa ń ṣẹlẹ̀ nígbà náà ni pé nígbà tí obìnrin tó bá lóyún fún ọkọ rẹ̀ nígbà tó bá wá bí oyún inú rẹ̀ tó bá bí ní ọmọbìnrin lárúbáwá ní àṣà burúkú kan nígbà náà lọ́hùn àṣà náà ni wọ́n ń pè ní wàdùlìbánat wàdùlìbánat wọ́n máa gbé ọmọbìnrin yẹn wọ́n á gbé e sin lóòyẹ̀ tí abilékọ tó bá bímọ láàrin àwọn lárúbáwá tánàbí bá láyé láàrin wọn tó bá wọn lẹ́nu rẹ̀ wọn kì í fẹ́ bí ọmọbìnrin nítorí pé lárúbáwá wọ́n ka ọmọbìnrin kún nǹkan burúkú wọ́n mọ̀ pé àwọn níyàwó tòun ti bẹ́ẹ̀ làákàyè wọn kò là sílẹ̀ wọ́n ka obìnrin kún ẹ̀bùn burúkú látọ̀dọ̀ Allah nítorí pé wọ́n tọ́jú ayé obìnrin wọ́n rí pé obìnrin ọkùnrin ní ọmọ tọ́jú rẹ̀ látọjọ́ ìbí rẹ̀ títí di ọjọ́ ikú rẹ̀ àwọn ò sì fẹ́ máa gbé bùkátà ọmọ lẹ́yìn náà wọ́n tún ka obìnrin kún ọ̀lẹ tí ò lè lọ sí ojú ogun torí pé bí ogun bí ogun ní máa ń ṣe ìran lárúbáwá so wọ́n ka obìnrin kún liability wọ́n sì ka obìnrin kún ẹni tí ò lè jagun. therefore ìgbàkigbà tí aláwo bá ta ọ̀kan nínú wọn lọ́rẹ ọmọbìnrin tọ́ba ta lọ́rẹ̀ ọmọbìnrin inú rẹ̀ ó bàjẹ́ yóò fajúro bí ìgbà tí ọ̀fọ̀ ṣẹ̀ ẹ́ tẹ́ńbà kí ikú ewu ọmọ kò ní í dáhùn ọmọ yẹn ò ní pé ọjọ́ méje tí ó fi lọ gbẹ́ kòtò tí ó fi bò mọ́lẹ̀ láàyè ohun tí ọ wà yẹn nìyẹn àwọn kì í ṣẹ́ oyún sura atakwir aya kẹjọ àti aya kẹsàn-án ó pè wọ́n sákìyèsí pé wá ìdá àlèmàúdàtù sú ìlàtì wá ìdá àlèmàúdàtù sú ìlàtì bí ayé zambin kùtìlàtì àti nígbà tí ọmọbìnrin tí wọ́n bò mọ́lẹ̀ láàyè bá béèrè pé ẹ̀ṣẹ̀ wo ni wọ́n pa òun fún aláwọ̀ jẹ́ kó yé wọn wípé àwọn ọmọ tẹ̀ ń pa láàyè yìí tẹ̀ ń sin wọ́n láàyè yìí tó bá dọjọ́ àlìkìyàmà wọ́n á bí ń béèrè béèrè pé èyí ti ṣe tẹ̀ fi tẹ̀ fi pa mí. bí wọn bá ní pẹ́ẹ́rì míì tí wọ́n dáhùn kwérì yẹn ti wà nílẹ̀ fún wọn. so later tí ànábì wá dé lu Madina sallallahu alayhi wa sallam ni ayàṣẹ wà tún wá sọ̀kalẹ̀ lórí ìdájọ́ kéèyàn ṣe bẹ́ẹ̀ kéèyàn gba ẹ̀mí lára ẹ̀dá. E ìdájọ́ yìí ló ń fi hàn wípé ìmọ̀ọ́mọ̀ pa ẹ̀dá ni ọ̀ràn yẹn ẹni tó bá sì mọ̀ọ́mọ̀ àyàn wọ́n pa òun náà dì ní. ìbáà jẹ́ àgbàlagbà nìyẹn pa ìbáà jẹ́ ọmọ kékeré ẹni tó bá mọ̀ọ́mọ̀ àyàn wọ́n pa òun náà dì ní. báyẹn ni wọ́n ṣe wọ́wọ́ aburú wọn bọ̀lẹ̀ wọ́n tì í bọ̀lẹ̀ ẹnìkan kan ò bá gbé ọmọ ẹ̀ pamọ́. létà táyé wá ń tẹ̀ síwájú ni a ṣẹ̀ wá ń gbọ́ èdè oyún ṣíṣẹ́ làwa ń gbọ́ abortion ìdí nìyí tí àwọn àáfàá wa kí aláwọ̀ bá ní kẹ́ gbogbo wọn wọ́n wá ṣe àlàyé lórí ohun tí ń jẹ́ àbọ̀sàn kí n kọ́kọ́ fi yẹn ṣe ìfáàràbà ńná pé níjọ́hun àná kò sí ti ń jẹ́ àbọ̀sàn nowadays àbọ̀sàn ti wà. wàyí gẹ́gẹ́ bí oníbèrè ṣe béèrè béèrè tí a bá wo bó ṣe béèrè ó ní ẹnìkan ṣe sìnà ó di oyún ó sì lo oògùn láti ṣẹ́ oyún náà ó sì ti pàṣẹ oyún náà kú kí ni ìdájọ́ rẹ̀ àti pé ṣé a máa kírun sí lára nígbà míì ń bẹ tíyàn bá dé kóòtù tó bá dé kóòtù wọ́n bá dá sí pé ó jí nǹkan ẹyọ kan bóyá ó jí aṣọ nígbà tí prosecutor tí ó ka ẹ̀sùn sí lẹ́sẹ̀ lórí aṣọ ẹyọ kan ó lè ní ẹ̀sùn stealing okay o lè wá sọ pé with three count charge with three count charges wọ́n wàá fa ẹ̀sùn mẹ́ta yọ lára pé ó jí nǹkan wọ́n lè fa ẹ̀sùn márùn-ún yọ ó wọ́n kí wọ́n tó lè sọ pé wọ́n fi ẹ̀sùn kan gbé ẹnìkan kó wá gá sí pé ọ̀wọ́ ẹ̀sùn kan péré ni prosecutor máa kà sí lẹ́sẹ̀ ní court bẹ́ẹ̀ náà ni ọ̀ràn tí ẹni ìdá àkọ́kọ́ ó ṣe sìnà ìkejì ó ṣẹ́yún ìkẹta ó para rẹ̀ Allahu Akbar ó ti dá ọ̀ràn. àkọ́kọ́ ó ṣe sìnà ẹ̀sùn àkọ́kọ́ nù ẹ̀sùn kejì ó ọlẹ̀ ẹ̀sùn kẹta ó ara rẹ̀ ṣẹ̀rí kọ̀ọ̀kan ẹ̀sùn yẹn ọ̀ràn ni ọ̀ràn ni ọ̀ràn tààrà ni. ọ̀ràn ńlá ni kí gbogbo ẹ̀yin tí sìnà ti dùn mọ́ lẹ́ẹ̀kẹ́ kẹ́ ẹ tẹ́tí gbọ́ ẹ̀yin tó ga sí wípé bẹ́ẹ̀ bá ti róbìnrin lóbìnrin sísẹ́mù yín ó dàrú bẹ́ẹ̀ bá ti yàn lálẹ́ ẹ̀ní gbádùn ìwọ obìnrin náà tó jẹ́ pé o ò lọ́kọ. ara rẹ ni gbogbo ayé ń tọ̀ sí. tàbá o tiẹ̀ wà nílé ọkọ o tún lọ yan abánirọ́ọ̀nù ẹ̀. Yorùbá gan máa ní oyún ẹ̀sìn kì í ṣẹ́. oyún ẹ̀sìn kì í ṣẹ́ àwa yóò sọ ìdájọ́ ìsìláàmù fún ọ o alákọ̀ọ́kọ́ nínú àwọn ẹ́písòdù ọ̀rọ̀ wa tó ti síwájú a ti sọ ìdájọ́ zina a ti sọ tí ń jẹ́ àzínà pé òun náà ni kí èèyàn ó ṣe ìbálòpọ̀ ọlọ́kọláyà ìbálòpọ̀ ọlọ́kọláyà ìtì kálámù bọ́nú ugo tàdá nígbà tí aláṣẹ obìnrin yẹn kò tí ì yọ̀ǹda rẹ̀ fún ọ tẹ̀fìjọ́ ń bára yín sùn tẹ̀ ní sex. Oni ń jẹ́ zina bó bá jẹ́ pé ọ̀dọ́ ni ọ́ kò bókó ọgọ́rùn-ún àwọn tí ó lù ọ́ wọn ò ní jẹ́ tó ní ojú àánú lójú bí kó kú ni wọ́n ṣe lù ọ́ wọn ò ní lù ọ́ bí kó yè bó bá lè kú kó kú ni tó o bá wá rù là tó o kú lẹ́yìn kòbókó ọgọ́rùn-ún ó wàá lọ ẹ̀wọ̀n ọdún kan àti sí àṣekára bó bá dá sí pé o ti lọ́kọ rí o ti láya rí kò tú ọ tó tún lọ gbà mí ń ta ìdájọ́ ọkú ní tiẹ̀ wọ́n á rí ọ̀mọ́lẹ̀ lóòyẹ̀ wọ́n á pe abala kan nínú aráàlú tírọ́ọ̀kì ọjà òkúta sílẹ̀ wọ́n á máa mú òkúta yẹn wọ́n máa kù ọ́ títí ẹ̀mí ó fi bọ́ tókùtà tírọ́ọ̀kì kan ò bá ẹ̀mí rẹ títí tí ì bọ́ tírọ́ọ̀kì mi ò tó wá já òmí tíyìn ọ̀bà tó ràn ọ́ tẹ́mi ẹ bá yí bí ẹ̀mí akító bí ẹ̀mí akítọ́lá àbí èwo ni wọ́n ní wọ́n tí ni wọ́n ní wọ́n ta mà títí títí ò tètè kú kàpẹ́pẹ́ mi ẹ̀ yí bẹ́ẹ̀ nígbà wọn bá fi gbọ́n gbogbo eh, ìbò wọn ti máa kó kúárì nínú wa fi gbọ́ gbogbo òkúta kwari lé ọ lórí ẹ̀mí rí ọ bọ̀ kó o lè mọ̀ pé àzínà kì í ṣàwàdà